ana aka bi haramu ọkọ ni mi nuleli dọ ni a na aka ọkọtọ nínú islam ó do òwe yìí m dọ. wàṣukuru ńlá ahụ yìí dúwárà ìṣàmú yìí mímú yìí ni. إن ihe إياه تعبدون lókùnmù sọ̀rọ̀ lọ́wọ́ àlè ìwọ̀tẹ́lẹ́m ọmọ ẹ̀ máa ń ṣe ẹran náà ní pàìkàyè òdílé èsì tó mórí òwájú wa ni orí kan náà rí sálámì lókùnmù sọ̀rọ̀ lọ́wọ́ àlè ìwọ̀tẹ́lẹ́m tún máa dákàrà sọ̀rọ̀ lọ́wọ́ àlè ìwọ̀tẹ́lẹ́m àrọ́jùlá dání ojú ọmọ ọlọ́run tó mórí mẹ́ta máa ń sábẹ́ ni lókùnmù ka anyị ụjọ nọrọ na kaka yi ahụrụ ehi ọ ma ahụrụ ehi ahụrụ nkata obi daadị bisa ya omori ibu ana anyị ya omori ka ọ ya nne duwa na ee eh? akwụkwọ omori mana promise nka yi uduruni astajib lakum himni ni kama ahụrụ ama ụjọ nọrọ na na ama nsọ mee adị pe omori omori otu onye akwụkwọ isọ na ụmụ anụ lójú wọn sallallahu alaihi wasallam ìjẹ́ ìdúró ojú ọ̀nà náà dọ́ka yìí aṣáṣá àkùbàrà ojú ọ̀nà náà náà wúre yìí yà á nì ẹ̀yẹ sáré mi lè kú yọ rẹ̀ so ọ̀nà ni bẹ̀ dúdú dúdú inú yọ lọ́ra rí inú sọ̀rọ̀ náà sí ojú ọ̀nà náà ni ó tó múná kí yàmúdù yadayhi ila samaa yàmúdù yadayhi ojú ọ̀nà náà ni ọ̀ akaka ye ya rabbi ya rabb ewo mori ewo mori ya kani o mori o ka ijo e, o tu mori o ki inna allaha hayyun karim yastahi ko mori anu yamin dawa no banyin anu ni kai ori hana mani tuwo to gbe no mori da to ni sisa to ama abuwi sɔri yɔ nɔna ne ba mɛ o tó mori sɔlɔlɔm alayhi wa sallam ɔka ahi o mori o mori o tó yi yamudu ya dɛyi la sama a kaa fɛ ya rɔbi ya rɔbi ewo mori ewo mori ya yi fɛ tó mori kɔ mɛ ni sɔlɔlɔm alayhi wa sallam o tó mori o ka ye ɔri yɔ nɔma na tó mori yi bo yan wa ma baa mu hu haram ilé ìrìsà òwúrẹ̀ mọ́tàm olùkọ́rọ̀ yìí e, etí haram àárín lọ́rọ̀ mọ́tàmùhù haram ilé ìrìnà àárín ìwúrẹ̀ bí haram wọ́n mọ́ṣúrọ̀bùhù haram wọ́n ìlúwẹ̀n ilé ìrìnà ìwúrẹ̀ bí haram wọ́n mọ̀lbẹ́bùhù haram onírèchire ìhun náà mẹ́rọ̀lá iná ń dóchire haram wọ́n bó ti yà bí haram ntoma sallallahu alayhi wa sallam ọka yi ọmọ bẹẹ bá retí ní daka ní haram ọmọ retí ní daka ní haram ntoma sallallahu alayhi wa sallam ọka yi fa anna yi sajja abuli zaani ọmọ rẹ mẹnyẹ ń dábí wọsọ nù wẹni ọmọ rẹ yìí ọmọ mẹnyẹ ń dábí wọsọ nù sallallahu alayhi wa sallam ọmọ kàánù. bí ẹ sọ ya fi ń ẹha ẹ ya fi ń wọ ẹha ire wàá wọ́n dọ̀bìdì lóyìn ní ọ́fíìsì wèé lókì ya gbogbo anagududu anahayi lọ lọ́wọ́ ká yẹ ọ̀nyá náà ló wá pọ̀ ló wá sí ilé ní Ị ga wẹ́ẹ̀sìyọ̀ lóṣù gbogbo náà wọ́n tó ń otu lọ́nà àlè wẹ́sẹ̀lẹ̀m ọkà yìí àwọn èrè oyè ń wé èyí náà fèsà ọ̀nà náà náà ni ogun dúdú ni wọ́n á omori omori fa omori o àwọn ìwé mẹ́ka yìí o

wàhálà àdìgbìsà yìí ọmọ rí ìwọ ọmọ rí ọmọ ètú òyì ọmọ rí ọmọ ètú òyì ojú mo sọ̀rọ̀ lọ́wọ́ ayé ìwé sẹ́lẹ̀m ọmọ ìmọ̀ ni kàyé ọmọ náà nì fàkọ́ ọmọ sáàdù bí nàbí wọ kọ́ọ̀sì ni fàkọ́ yà rọ̀ sí lọ́lọ́ sáàdù ibi nàbí wọ kọ́ọ̀sì lọ́kọ̀ ẹ̀jẹ̀ lọ́kọ̀ àwọn ojú ọmọ rí ìdùnnú lọ́ha àyẹ̀jọ́ bẹ́ẹ̀ ni ti pè ló mórí yíde kàyí ọ̀nà mi olólùmọ̀rí ìwúra wẹ́dùlá ọ̀nà ọmọ nìka kàyí ọmọrí ìmánimẹ̀ dọ́mọrí ọ̀dùlá bọ́ wẹ́dùlá yàtọ̀ tó mu sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwé sẹ́lẹ̀m yàtọ̀ kàyí sáàdùn ohun tó mu sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwé sẹ́lẹ̀m ọ̀yà náà kàkàyí yàrá ẹ̀ ọmọrí yìí misaadu wɔma ne di pisa yi wo mo ni kɛnɛ sɛsi yɔ yaya yɛ kɔdu tó mo ni pisa bi na bi wɔ kɔs dodo sallallahu alayhi wa sallam dɔka yi ya saadu atib mat'amak takun mustajaba da'wa ɛw saadu ilu wɛrɛ ni sɛri ihurɛ sọ́dọ̀ ní wàárí jẹ́ẹ́dù eréka yìí ọ̀ọ́ni o wà kọ́ọ̀rí wà kọ́ọ̀rí àkúrẹ̀ rí àbánu ẹni èyí tùwọ́ kẹlẹ̀ ẹ̀wùsọ́ọ̀dù àkúrẹ̀hù náà là o ẹni sọ́ọ̀rẹ́ náà kàn sí yọ lọ́wọ́ sí máa ọdún wa rí ọ wẹ́ẹ̀sì ká yẹ omori ọ̀húnra wájú wa ọ̀tí mọ̀tàmẹ́kì inú rẹ̀ sísọ́ rẹ̀ ìhun rẹ̀ ọ̀nù wà rí dábà wà rí díṣe wà rí dídí wà rí náà jẹ́rú eré kọ́ ni ó takùn mùsàjà àbẹ̀dá káyé ó mórí ọba mẹ́wọ́ sí wàá yẹ́dí pàǹkì ní ọba sóò wàá bó sòwò dúró káyé awọ̀ kó wa mọ̀dílẹ́ mú wọ̀ lùwà ní kòròró ikáwọ̀ ọdún wa dàdé yìí náà. isababu wani hajji nan isababu wani moto nan o tó mo sallallahu alayhi wa sallam ọkà ibi wàárí àwọn tó tó mo sallallahu alayhi wa sallam dọ́kà yìí wàlẹ́bí nafsu muhammadin biyadi inna rọ́júlá ليقذف اللقمة الحرام في جوفه ما يتقبل منه أربعين يوما ربه صلى الله عليه وسلم رسول الله عليه السادة كي أو سعد ọ̀nà ṣó mọ́rìrì ọ̀nà wà ní inú bá ní ọ̀nà sí níbẹ̀ nù. ẹ́ ìnàrọ́dúdá ọba máa sí sáà nílé nù lọ́ọ̀tẹ́ kàsìkò yára àdó ṣó nílé nù. ẹ̀ka sọ́nà náà nì dá ìka yìí ìdọ́ṣọ́ ọ̀húnrẹ́ gbòdì haramu yọnu. ẹ́ eh? dozi haramu yon do me ka ye aso mori di sala ni wehi arba'ina yawman 40 days e ko ye beba ile te no nan oro oro yo na kwa masubu oro ni le le e subu no nan ni en kaka ni brother or sister afisa oni ka dudu gani ni du masubu nan ni ora haram anka aja pípadòlò nyara yẹ ka ihe dudu ga wà lẹnu sọsí ihe yẹ àwọn òòtsọ rẹ ka ya yẹ yẹ nyira ìsọdí haramu wúri àmọ pẹ́ẹ́kẹ́ wọlé sí wọ ẹnikẹ́ni ìjà àgá àdínì kùnyẹ́ ọ̀nà sọ hóhùn na nàání àjọ hóhùn ọrụ ọrụ ahịa dọ. Anyị dure. adabiru sọ ka ye dɔɔni ni wana ka silamu ɔsi pa ko waa se huu nani isi haram wɔnɔni ana ɛwɔ nɔ ɔnɔ ya ko rata wino sɔni ibi ama rata wino sɔni lótú mu sɔlɔ lɔrùn ali wasalam lótú fi sáàbù ka ye ɔlɔmọ asɛ kasi kunyara lóò sɔ agube kasi haram nɔ naani. dɔw mɛ ka ye asomori disala numehi forty days dojumu sallallahu alayhi wa sallam ba fi paayi tunan ka ye wa ayuma abdi nabata lahamuhu minal surt wa riba fannaaru awla bihi sallallahu alayhi wa sallam dojumu ni ki wa ayuma abdi ɔlɔ kuro bana ka ka ye ɔkyɛ wani ɛ isoro si biu da wani ata wọn ṣe mìíràn ìsọ̀rí haram haram haram ọ̀bọ̀rí dọ́bìran ọjọ́ wọn mìíràn yà kòtòròtò láti ìsọ̀rí haram ogudu lónìí yẹn wà báàrin ni ojúmọ̀ sallallahu alayhi wa sallam ọkọ̀ wọn náà ni lọ́dọ̀ àríyìn bá a ti náà ni ojúmọ̀ lọ́kì rẹ̀ ọ̀rọ̀ kúrò náà ni omi ìnáwó ọ̀hán ẹ̀họ́ náà ni àrùn ìbọn náà ni lẹ́yìn òsì ọlọ́rọ̀wà ẹ̀yà àti ìmẹ́ni òun ẹ̀nà wọ́n ọ̀há ẹ̀họ́ náà ni ọ̀fọ́ wọn náà lọ ìnídò ọ̀nà òmòrì ọ̀nà ọ̀sì wọ́ àdúwọ̀ ọ̀rìhàn òrìlẹ̀ èzùká ẹ̀ òmòrì ọ̀wẹ́dùwà ni òrìlẹ̀ kì sọ́ọ̀rọ̀ náà náà rí haram náà sọ́ọ̀rọ̀ náà rí àsáyìí tó ní ọ̀nà òmòrì ni haram àbílẹ̀ àdáàbì kàrẹ́tẹ́ ìsọ́nàmọ́rí ní haram yìí àwọn aṣọ kábìrì ni ẹ̀rọ sí sọ́ọ̀rì haram ọmọ máa lè lúwẹ̀ kàyè sọ́ọ̀rì mọ́mọ́rí ní haram yìí kà sóòrì ọmọ yìí ní sọ́ọ̀rì náà náà wọ́n ti tẹ́. àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ yàrá rẹ̀ kábìrì náà bẹ́ẹ̀ mẹ́rin àǹkábìrì náà náà rí ọ ó bèbè wẹ̀yìn èkó mọ́ ní islam kàyè tọ́ọ̀rì ọnye haram na awọchite wee sika omori yi wee sika wayo náà náà kayi ọdí bisa yi omori omori ose wadua ìsọdọ náà mẹ kayi aso omori yi wadua ọbi aki anyi ọmọrọ náà yi ibrahim ibn adham aki ibrahim ibn adham ọbi ni òwúọ basra basra wanga inati inati di tanani yon ibrahim bin adam nonan iji anakura na ayaka ono yoro kono nan ora awunowu asra ilayhim ilayhi dani keze tine tuan dani hokaran dai aho se an ibrahim bin adam ono yoro na ayaka ọyẹ na ọrọ pàtàkì dọwọ náà wà yí omori yìí dọwọ náà hẹ kó omori yìí ọwọ abẹrẹ mọ náà yìí wọn kọ ọyẹ ọmọ àrí àbán kúrú kẹlẹ ọmọ àrí ìjà kọlọ ọdún mi tù ọyẹ mẹ ẹkọ wọlé àwọn òwú ẹwọ náà yọrọ tọmọ náà ni omori yìí yà á yẹ kọsàn náà ní nyìlẹ àná yìí hò sí. ẹni agáyà kàyè yàrá ishaq ẹwọ́ adé ishaq sẹ ọ̀nà mẹ́ta adé yàrá adé pèé omori kóró ẹtọ́ ní kúrò Ya pèé omori yàrá yàrá adé pèé omori kọ̀kọ́ kátà kúrò lé omori ojú òyìn yàrá adé pèé Ya kàyè omori yìí ọ̀wúrọ̀ lórí yìí yàrá adé pèé omori kàyè ohun àkóyè nẹ́tọ́ náà nàní ẹtọ́ ní kúrò àmàdúrà náà mẹ́mẹ́ yàrá omori ọ̀wọ́ dúrà yìí kọ̀kọ́ ọmọ yẹn nọ na ní aka aka yìí wàá ẹsẹ mẹka sọ mọ ní ya ni yà ka mẹka sọ mọ ní ìwà na yẹn ìrẹ náà bá dáàkà ká yẹtẹ yà ni èyí ni yà ni bí aka ní sọ àyìn kò nyana ẹni yẹrẹ aka ni ibrahim bin adham ká yìí ọ̀ká yìí dè. sɛnsɛ wo onye ihe ame tɛ kura no naani ịnụ ma o sɛnsɛ wɔnyia mɛ ɛnɛ tɛ kura no naani ɔno mo lɛ oduwa duwa yi ɛyàrá sɔ ɔba ho nɛ káyɛ ha naani ya ɔkɛ owu hundreds thousands millions na ya yàtí mẹ́rin mo ní wọ́n máa mú ká yóò borí náwọ́dé afẹ́rẹ́ ẹ̀ wọ̀ta. ọgbọ́n náà awi anibira wọn náà yẹ wọ́n bá wọn dín. anyama náà bí ibà tẹ. ìsopọ náà yẹn tẹ kóró náà náà ni ẹnẹkùkù náà yẹn tẹ hu ní àbá àwọn ni. àwọn lóò ká tibitibi lóò ká sai wani mamiri ya ji bai muri buru kai an bata ni yi na korono na na ni akoko yi da ki jono ire wu ya huna bo o muri o ma ko yo da ki jono were ku huna bo o muri ye ni sa yo da ki jono sa ri ka fa le yi eni ye re wu amen na na ya ibrahim ibn adram لا ذلك يتيوان كاين قال عرفتم الله فلم تؤدوا حقوقا ويومره ني وكان يومره كوكومره يومين وازي بيكته يومره اما ايه اذا يومره انا ينبا واسل يومره يو واسل يومره يو ومن كومره واجوا عنه إذا كان هنا ìdè ìgbé òmòrì anáyìnàbà yà aṣọ ọyọ nìní yà aṣọ ọyọ òmòrì yìí òmòrì kàfi lè tseetse ẹ̀yà yà ọ̀nà ọ̀rọ̀ ọ̀nyẹ́ nìyẹn ní ètseetse wò sá ẹ̀nẹ́ ta ẹ̀họ́ nà òmòrì yà lè sẹ̀rì ká àbá yà yà ìwọ inú àdí yà yà nà ọ̀rọ̀ ọ̀rọ̀ ká hù nà ọ̀rọ̀ ẹ̀dẹ̀ni ojú paasi báyà àtẹnìyá ni àtẹnìyá ń dọ̀ ọ́ yẹ. na ìyẹ́ ẹ̀ náà akú náà bàbá kayọ̀ kayọ̀ ìró ẹ̀wọ̀n àwọn àmì náà ìníjẹ́ ní èrè àná ẹ̀bá kẹ́ náà bá wọn náà tó tẹnu yọ ka ọsọ ni mi kọ ọba ọhún ọsọ ní omi ni ònà àdìdà ilẹ̀ náà ọmọ ní kọ́ ọba wà lóyún ìrẹ̀lẹ̀ o àmì ẹ̀wọ̀n ní èrè kàtọ́ ojú wọ́ọ̀lù ojú òmìnira ọ̀nyà ndó òmìnira dànù obi na dan dobi na dan ọban obi na dan ọban dobi na ọkụlan obi na ọkụlan dobi na ịpadan ọnyụ nsị pọnya ndị obìnrin duwa ṣe yìí ṣọpọ kèlébi anyị pa ipa iná ọnyà ndị obìnrin. yàrá ìwọ kèrè kọ́ ẹsẹ̀ ojú ta ọ̀rẹ́ mà ọ̀lọ́dà yàrá ìdè ìdó omori yìí yẹ́sì lè lọ́nà nàní yẹ́ ṣọ́ omori yìí. ẹ̀wọ́n náà máa mú wọn nínú nẹtí lè ní ló wà ní dórí yíká ọ̀tá wà sí gẹ́fẹ̀ẹ́dì nílọ̀ ló wà sọ́yẹ nẹ ẹni èyí ló séwu lọ àwọn ẹ̀yẹ kó lò dànù akàtí rè yóyì àsìwè máa túwù gẹ̀yẹ ya àmà túwù yẹ mú

wàhálùkà wíṣọ òta wẹ́ṣọ ẹ̀kẹ̀hẹ́ nìyọ lóun náà mi ká irọ́ sọ. kàrọ́bùkù mu ha fẹlẹ́mu àdùn òkú kọ. wọ́n á yóò yìí nìyí sọ́nà mórí ka yìí àsúrẹ̀ ẹ̀mẹ̀ nìyí. àmà yìí wọ́n sì lè ń tó mórí yìí yọnu. ó mọ̀ yìí nìyí. yìí ẹ̀wọ̀n wọn dúdé rúgbó ọdún àkìlẹ̀ ní ọmọ máa a pé ọmọrí yìí kò mọrí lórí yìí dọ̀ mọrí òtúwọ́ yìí ọmọ máa dí pé ọmọrí yìí kò mọrí à ń kọ́tọ́ ní tí ẹ̀ka iná kọ̀ọ̀rọ̀ àwọn náà kó lè dọ̀ mọrí yìí ọmọ máa dí pé omori yìí ọ̀dọ́ náà yìí nìyí àmọ́ náà

sunan tó mọ́rí sallallahu alayhi wa sallam yára tó kó ọ̀yẹ́ ìmẹ̀ àbábi sunan làjáni sunan aniyọ̀tọ̀ ani bàbá kókó ni ọ̀nàyà mẹ́n àbá olórí tó mọ́rí sallallahu alayhi wa sallam òzọ́nà ọ̀dẹ mẹ́hà ni dókítà ọ̀nà ọ̀títẹ́ kàyé yáa jù dàbọ̀ mẹ́hà yìí òzọ́nà ọ̀nà ẹ̀ náà wọ́n ti tẹ́. òzòlò wọn ní nàwọn tètè ẹ̀dá ìkí òzò àwọn ní bàbá ni àwọn ní bàbá wọn wa òzò yìí nà tó wọ ní ìyá àlè mi yìí àwọn ní wọn ẹ̀kọ́ ẹ̀ tó ń tó ní inú mà ìmọ̀ náà kó yìí kọ́mù kọ́rọ̀ ṣé lọ́lọ́ wọ́n tó ń tó ní ẹ̀họ́ ní kókó yìí sallallahu alaihi wasallam omorihi anatuna han na dɔtuna umɔnu umɔ umɔnu yina dɔtuna domorihi yɛn kumɔnu yina nan umɔbɔ umɔnu nan uba yina ɔba bi bɛ dɔyi kari an titɛn ni ka ye sallallahu ke umɔnu yina umɔnu òun náà ní báyà bẹ dótòwò sọlọ lọ́mọ àlè ìwé sẹ́lẹ̀m dọ́kà tẹ̀tẹ̀ ni. yàrá kàkà èsìlè ó tó mòrì yìí àmàdé ìnáwó ló tó mòrì tẹ̀tẹ̀ ni. tẹ́mẹ́lì àdìpẹ̀ yóò mòrì dó mòrì ó tó yìí yọ. ìsẹ́nà ewu kájú ọ̀la wà á dìpẹ̀ yóò mòrì yìí dó mòrì ó tó yìí. àwọn kọ́ńtò wọn sọlọ lọ́mọ àlè ìwé sẹ́lẹ̀m ọ̀ aw ko mori wa ko ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ama si mi wa ni kare ono mori yo tutu yo ni ba ni ko wa kan ire no ara se pai o mori ni tutu yo to mo sallallahu alaihi wasallam uwa ko we yo to mori ni sa to to mori ke o ka heye sema do wa ho mori do mori o to hi ni o ọ̀rẹ́ mọ́nà ọ̀dọ́ kàyé wọ́kọ̀rọ́ kùmù kùránà wọ̀lẹ̀m tá a máa lù bìhì ọ̀rẹ́ mọ́nà wà kàlù kùránì nìyí ẹ̀yìn ẹ̀yìn wà kàlù kùránì nìyí ẹ̀yìn ẹ̀yìn wọ̀lẹ̀m tá a máa lù bìhì kùránì wọn nù àtà náà wẹ́ẹ̀sì mu kọ̀rọ̀ nì ọ̀rẹ́ inú kùránì kò mórí ó tó lè nu yọnu lẹ́kẹ́ ìdúwà á kẹ́ kàrẹ́ àjẹ́ ìdúwà náà kàrẹ́ tàwọ̀tàwọ̀ ìdúwà èkìyèkìyè náà tó wáyẹ̀ ɛnyɛ do akoya bi wukye ɛyɛ ni ɔwɛ ɔwɔkyekye ɛnyɛ ɛne bia ɛnyɛ ɔna akoya wɔn brɔda ɔwɔ sista and ɔyɛ kiri kye ne kye ni na ɔware ma kaka yɛ wɔn wori fami le nu tiwure sure kye ni ne kye ya yɛ kye yi ne ka yi ɔraka na ɔware ma kaka yi wɔlɔhi talahi. دوه قنرتا دوه ثم بالله الذي لا إله إلا هو karịrịla nna ya wofi satirihi ịna ya nụ oye kirichi onye chi ya nụ bẹ́ẹ̀ ni yẹn ní broda dàgbẹ̀tẹ̀ abámalẹ̀ yẹn ní sista ní ẹ̀yọ̀ náà olùwọ́ sà ilé nínú àwọn onímọ̀ ń ṣe ihe rẹ̀ yìí sire àyẹ̀yẹ̀ yẹn náà náà wanyere no mebori anda ikaye ma ye kiri cheyo kede ma ni nire eh ire no na ni idu wa aka yo no ho bawo du ya ko ka ka yi emi ya ko yi lo me witness ani ai ba ba ko ma ya ko ai ba ko na wa ya ai wa na ko pataki ko ta mo na ni che je do ka yi o ri ya ma no en no bo no ai wa na wọ́n bá kakọ̀ wọ́n yìí wọ́n bá kakọ̀ wọ́n yìí anatu náà duwe tiẹtiẹ ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ẹ̀dọ́ ka yìí wàláhi tàláhi sùmàbìlá ọmọdé náà wò jírí dọ́ọ̀bà yẹn ọ̀kọ̀rọ̀ àtúmọ̀ kùránà wọn nà ń tẹ́ àmàlù bìyì kó àkàlù kùránà nìyí àmà wọ́n ẹ̀sùn ni ọmọdé yóò ka wala taqrabu zina asun kapere kɔ ɛsɛ nini asun kapere kɔ ɛsɛ nini ɛrɛ kɔ ɛsɛ no naa ni ya ni kporu kɛlɛ ama yi do wa ka nyɔ nyɛ nɛ nɛ halal wo ɛwɔ nyɛ nɛ do wa sɛ wa wa ni dɔnɔ na kaka yi ɔ halal yi wo ume ma adi pe yi o mori ni o

ama wayezu kuwokyire wayezu ku sɛ wayeza ke koraa na ɔka woka yi e, akorɛ me ɔno kuwokyire de wa me ɔka wakaratum alqur'ana walam ta'malu bihi waka alqur'an nini walam ta'malu bihi wama so mokɔrɔ no lɔre ka yi وأقلتم نعم الله ولم تعدوا شكرها

ọ̀dọ́ǹdà wọn oṣù kọrọ wá aṣọ bọ́ọ̀yì ọ̀dọ́ǹdà wọn iná kọrọ wá aṣọ bọ́ọ̀yì Ka máa nìmẹ̀ òzéyọ̀ àná orí ọmọ mìzéyọ̀ náà ẹ̀kọ́ dọ́wìdá wọn aṣọ bọ́ọ̀yì wà á kàtó ní àmà lọ́ọ̀hí wẹ̀dẹ́ tó á tó ṣukura wà á rí mori wà á rí àmà wọ́n ẹ̀ ìjọ mo ní ojú ẹ̀wọ̀n yẹn nẹ lójú ẹ̀tẹ́ láfíà umar náà mo ní ojú ẹ̀wọ̀n tó máa láfíà wẹ́wà sọ́wọ́ èwo rí wọ́n á yẹn ní sáwọ́ ẹ̀ dẹ́ka ẹ̀ á náà sọ náà èyí kọ̀rọ̀ o dọ́kítọ̀ náà èyí kọ̀rọ̀ ẹ́ dọ́kítọ̀ náà èyí kọ̀rọ̀ dáa yíyọ kàyé omori onusobi ti lɔɔni omori ɔlɔkaani ka ye suma sɛbiila ya saba odidi yaani bɛ onu omori ɔhɛrɛ ni yɛrɛ ni nɛmɛ bani ne ka ni tuntun naa di bɛ awo ana wɔ ka si omori yi ɛni jɛ n'omori tu yɛ tɛ lafiya ah, daga ye a di ma ọ̀rẹ́ ọ̀rẹ́ inú jẹ́ náà èèlọ nọ́ọ̀sì dọ́ máa bá sùn rìàn dọ́kítọ̀ dọ́ máa bá sùn rìàn dọ́ máa bá sùn rìàn ní dúwé dùwòsí ọ̀wọ́ mi lọ́mọ náà dáka yìí àwọn operation nù ẹlẹ́yìn àwọn operation nù lùsù ìdíwò èrò dáka yìí tọ èrò sí lùsù. ẹ̀wọ́n wọn náà mórí yìí nẹ̀yìn anáwọ̀ kẹ́yà sábà ní ìlú omori yìí ìsábà omori yìí ọ̀nà ń wájú wa ìyá àdìpẹ́ omori yìí amalaika ye ɔzɛnɛ ka y'a sabɔ ye ɔbɛnɛ mɔnɔ ye dɔka ye wakultum inna shaitana lakum aduwwun walam tukhalifuhu ɔbɛnɛ mɔnɔ ye ala k'a ka ye a shaitan a shaitani a la'in ɔmɔ nili mɔnɔ ye ala k'a ka ye ɔnijayɔ ɔbi ni. قرآن كاي كاي أمر كاي إن الشيطان لكم عدو فاتخذوه عدوا أزاي ما رمانا أني أني لا نوبينيو فاتخذوه عدوا لك وعدوني بنيو دا باي دي دو كاي إذا إذا لا أزاي ما رمانا أنا مكاي أنا مسابة بلا دا بانغو هنا الجنة أنا نقولي يا دايو بانياين أمر يوكا شيطان وانا نقولي يا لبعادة مايو ọ̀rẹ́ mọ̀nà na edoghi ekwu ya wọ̀kọ́ sẹ́màhùmà ọmọ ni ọtí dóhìí kú yọ fọ́n wíwẹ̀ ní máa mẹ́ wọn á ní wíwẹ̀ anyị káwọn láti dị na mẹ́ a balẹ̀rẹ̀ ma ilé ẹni Ka anyị. káàní káàní ọmọ ozi na na nà anyị. orí yi yìí ni orí kòkó tsi dọ́wà rẹ̀ máa sọ̀pọ̀tì rẹ̀ lọ́nà ànyì ló yẹ omori ló ti ní ìbẹ̀rù ni yẹ́nì náà rárá náà nì wàá yẹ omori yìí ti ní lè tse kò wàláhì tàláhì ìkàyẹ yẹ àyè sísá ọ̀dà mọ̀tò wọ́nu àyè bọ́dà wàá yẹ kiri yà ni yẹ́nì náà rárá náà ní kankan náà anam sɛ wɔde kae anaba adam anaba adam ɔhun sɛ n'ayɛ bi ɛka ne nafa ho ìjọba àti ìkókó ní òmòrí kae asɔre iṣẹ́ ní òmòrí yìí bẹ́ẹ̀ kúrò dọ́wọ́ kúrò kú òde dọ́wọ́ yìí kàtọ́ àwọn ikú tí yẹ tẹ́ anáwó wàhálà anaba adam anaba anaba adam anaba àrí dé ewu náà jẹ́ nà ɔn wàhálà. àmọ́ ìjọ mo ní náà ṣe oṣù ọdún tó lè ka èkó ọkọ mi sọ́tọ̀ rí. yàrá kan ní sí àṣetánù náà ọkà ìwà sàṣetánù kọ́nilá ọ̀nà ọ̀hìn ọ̀nà náà ìka ìlérè ama yi isana shetani ne kaya ame ya ame ni a shetani mana kaya ɔmu omori yɔ ka setan yamurkum bil fasha asetan yɛrɛ naa kaa yi mudili mudili mudili mudili amada yi ka e ka e, ya bodumo ka ye ɔna e, jebe ɔna jebe yaba igbo ɔwɔ wa yɛ na ɔsán náà na ntí akore ka

ọkùnrin yìí ọ̀rọ̀ ní ní òwe yọ̀nyárádà ìyẹn náà yìí lọ ujẹ náà na hẹ́hẹ́ ẹ̀hẹ́ ìyẹn i ní na yìí ujẹ náà báyà ti bọ́ tó mọ́lì tó àbá àlùbáríkà lọ́yọ̀ nǹka yìí kájá débi ka nwa asị yọ ọmọ anyị lójú mọ́rí sọ̀rọ̀ lọ́rùn àlè ìwẹ̀sẹ̀lẹ̀ àbúdọ́kà ni nyájẹ́ yìí nàá ọ̀nà wà sí ìyọ ẹ̀kú yẹ́nà wà sí ìyọ dáàtẹ̀rẹ́ nǹkan wọn ètìtì hadith náà láfi ọ̀rẹ́ sọ̀rọ̀ lọ́rùn àlè ìwẹ̀sẹ̀lẹ̀ ẹ̀wọ̀n ọ̀nyá mẹ́ni ẹ̀wọ̀n ni ònyé ìlà mẹ́ni ebi ní ẹ̀wọ̀n wà ya islam onye ụkaghị aba a ụkaghị gwaharị n'igwe echeche ihe ọkaghị akịta nịbọ n'ime iyi daki ahụnụ ntị yete eyi esi yete anachite na ọka ya mee ọnụ ya mee ama ọka ya mẹ ya eme ọnụ mmụọ musọlọ lọrọ anyị ọka ya mee ya eme ya ụza onye na na na ebule duma aisha wo chicho ila ni na yao anani bila mmebanya nini e mmebanya ija ne bila oka ka e ma da ho nan on de ni ma won ama won ija oka ka e no ma da me je me wu aru je ko je me wu ibrahim ibrahim ibrahim ta ni àti sẹ́nu wàá dúpẹ́ ogun òdúkà ìwà ìjọ́mọ́lé dìpẹ́ lóko òhún àwùjọ ìkọ́wòwò ó náà jùlọ mọ́kànlá rẹ̀ ọ̀ní ibrahim ibn adam a máa kàáyà lẹ́kùnrin náà nìka yìí ó kà ṣe ilé nìkan ní bí yóò nìní àmà ìwé ìjọlẹ náà nìyẹn nìní nìka yìí alébìrì ọkà ọkà sáwọn náà nìka nìrẹ sáwọn náà nìka nìrẹ yìí ìtúwàpọ̀ òun ìtúwàpọ̀ náà nìyẹn jọba ayémọ́lẹ́ ìtúwàpọ̀ tọ̀ ìjọ ẹ̀yìn ìbàlẹ́mọ̀ sílọ́tọ̀ tó wà lẹ́mẹ̀ yìí sílọ́tọ̀ sílọ́tọ̀ haúsù alẹ́bìnrin wọn káyọ̀ pẹ̀lú oúnjẹ ìdẹ̀wò oúnjẹ ìdẹ̀wò wọ́n dábàá kọ́ ẹ̀yìn pẹ̀lú àwọn obìnrin tẹ́ka na níka yìí táyà wọn na ìdẹ̀wò ọ̀rọ̀ pẹ̀lú oúnjẹ ìdẹ̀wò ìrètí yẹn islam islam àwọn islam mọ́ná sí páì káyì wọ́n lè irú nílẹ̀ yọ̀dà ọ̀yọ́nù nǹkan lè yọ lójúmọ́dún ayé lè yọ wọ́n lè irú nílẹ̀ yọ̀dà tó jẹ́ wọ́n lè dì mọ̀ ìlà yọ lóhùn pa àwọn ìdá yọ àbúrò àwọn ọmọ yẹ káyì ilẹ̀ ilẹ̀ là wá lè irú nílẹ̀ yọ tẹ́tẹ́ àmọ́ arábìnrin akọ̀ náà gbé irú nílẹ̀ ìyòwú ìgbésẹ̀ tá nìyí àwọn ẹ̀ńdọ́nà ìdá mẹ́ta ọ̀rẹ́ àbánu náà yìí wọ́n olókèdè ẹ̀gbà ìlọ́nà náà náà dá mẹ́ẹ̀ká òun bẹ́ni lọ́wọ́ tó lọ jẹ́ ilé òun ibi tó ń mẹ́rẹ̀ tó wà ọkùnrin ẹ̀wẹ̀ wọn ìdí wọ́n ọkọ̀ ọlọ́wọ́ tó lọ jẹ́ ilé òun ọ̀yọ́ náà àkókò wà ọ̀ta ọ̀sán náà lè bìrì quran ọ̀sán lè bìrì àṣẹpá ọkà yìí ìnà ṣètọ́nà lẹ́kùn àdúgbò wọ́n lẹ́kùn kọ́lífù yẹ kaka shetani bọ ni da yi ama yẹ kyo nye yi ni sọ ka ya mọ ana shetani mẹmẹ mẹrẹ ya no ashetani o bẹ tu dọ kaka yi sisọ mi nkpo le o bẹ tu dọ kaka yi ato le ko mori ashetani ọma na aka ọ kaso le ko mori yeere awo ko mori ọnà ọkà ẹbí náà ka yi ẹni yeere yìí náà náà ka yi yeere wuli wa. ìjẹ́kíjá ndị kọ̀nà tó wúlò tó mórí yìí ọmọ ń sọ ìhẹ̀rẹ̀ ló pẹ́ǹtà ń gọ́ọ̀dún túlù wẹ́tí lọ́sọ̀ ìhẹ̀rẹ̀ máa kà ní o ló ìhẹ̀rẹ̀ ló ti tó ti ìhẹ̀rẹ̀ lọ́sọ̀ ẹ́ wá náà dà kó ìka ìka yẹn kan dùkà yẹn ó dẹ̀ lóòdà ló pẹ́ ká húnlẹ̀ yóò mórí ọlọ́wà mẹ́ ló na sún lọ èyí wọn na sún lọ dáadé ni lọ́wọ́ ìsìnkú ọjọ́ lọ́pọ̀ ọ̀hún dáadé lọ́wọ́ náà múrí ká ọkọ̀ sọ́wọ́ lóòdà ló na wọ́ sọ lóòdà ló kọ́ lérè ó mẹ́ ẹ́ tíjọ́ kẹ́nẹ̀ àwọn ti tẹ́ nìyí ó mórí mi máa wẹ́dùgbà ọ̀hún nìyí àbọ̀ ní àkàn ọ̀bẹ̀ hẹ́ni táyà mọ́ nà ní àbí ní ẹ̀kú ní àbọ̀ أبوه يا بني أبوه يا نبوه بياني وانتهبتم من نومكم فشغلتم بعيوب الناس ونسيتم عيوبكم أجلتاني إبراهيم بن آدم أوكي وها هو أراني ìwọ aha ọ̀nàrà ẹni bẹ́ẹ̀ dáwọn nínú aláwọ̀ ọ̀dọ́ wa ṣáwọ́ yóò mọ̀ rí afta ọdún tó mọ̀ rí sí pa wọn ti tẹ́ dáìka yìí a ṣe ta ní ebe àkọ́kọ́ hadis ko ọ̀rọ̀ làbá ìbéǹdé ọ̀rọ̀ ẹ̀yẹ́ ṣètàn náà àyẹ́ ṣètàn olómọlé sì jẹ́ pi àbíjẹ́nà bá adam lẹ́yìn màláìkà olómọlé sì jẹ́ pi àbíjẹ́nà bá adam ìjú wa náà sọ àṣetán dọ̀dẹ̀tù dáadáa ọ̀ka yìí yá abdallah ìkhtẹ́m bisham ẹ̀wọ́n ní bá mọ̀lẹ́ náà máa hùtẹ́ tẹ́ àánú sísẹ́ bí màláìkà ká ọ̀ka yìí يا عبد الله اختم بخير أول يوم اليوم ناني سيزدر مويته سيزه هواتي وما هو فران شايدا زه هواتي ده ما ناسي نصيبه ملايكا كايو ريحو نان أشيطان ولاكي كان ملايكا كاني أشيطان كاني أولا شيطان أوه ni malaika ndod malaika tehe malaika ona la àwọn ìmọ̀ náà kò wí iná ni dáìpọ̀ ìlú ọ̀sẹ̀ ti hàn ẹ̀tẹ́ ni àti dáìpọ̀ tó kọ̀ tó ti dọ̀nà jẹ́ ẹ̀ dèzí ìjọ ọ̀rá ha ọ̀run náà ni mẹ́mà sí ìzẹ́ hàn ẹ̀tẹ́ sùdí ìzẹ́ hàn ẹ̀tẹ́ ìlú ọ̀sẹ̀ ti táàní. dàjí sẹ́nà àgáyọ̀ káyé táwọn ìlú yóò o títí ìwọ̀n àwọn ọ̀chá mi tí fóònù Si wọ́n na bízì wéé ti fóònù wéé ti game wọ́n fi kọ́ máa ní à tẹ́wùn ilẹ̀ yóò mọ̀ yìí àwọn máa mẹ́ tóóró nù wà wọ́n di fíìmù wà wọ́n di news wà mọ̀ fáàm wà mọ̀ fáàm kóró dára dọ̀dọ̀ àti ìtàlọ́ lè rí ní màláìka súnmẹ̀dẹ́ ẹgbẹ́ orúkọ rẹ̀ tẹ́ àmì àwọn yẹn ìtàmẹ́ mọ̀ yìí náà màláìka káà ó kàyè yá àbdọ̀lọ́ ẹ̀ ń bí fẹ́yìí si lórí wáwá ẹtẹ káyìnbá lórí wáwá ẹtẹ lórí wáwá ẹtẹ àwọn náà ń wọn ẹni dúnyìn náà masakari azari ó tóbi kó amẹ sọgbọn lọwọ àyè yóò sẹlẹ inú jẹun kaka wọọri hó tẹtẹ dúnyìn náà lọwọ masakari ẹ ọlọ́run náà kí ni yóò mẹ tábà àtúnrin bá dúmà nyìmà dúmà náà mẹ́ẹ̀nà dúwà mẹ́ẹ̀nà dúmà masakari kúrò dára dọ́hùn malẹ́kọ̀ọ́ ṣàṣetán dóòlù náà jẹ́ ubaboyi bíyàká ní ibi rí iná ní ní àti ìzorúbá yẹ tẹ iná náà ní náà ní àti ìzorúbá yẹ tẹ wọ́n lọ́wọ́ bí fíìmù tó wà àwọ̀ ọ̀tá ni àwọn ọmọ inú wẹ́ẹ̀ ní ìyàrá wọ́n lọ́wọ́ bí fóònù lúwẹ̀ ti dé ni mímà sówúrì duwatule yóò tó mori yóò tó mori ka ye wati bɛ ilẹ asaliya alihasana tambuha sisan ìkàwọ̀ ó máa wọ́n tí gé gbòòrò sẹ̀mọ̀síkà ọ̀dàrọ̀ ọ̀dọ̀ ẹ́ ìsàwọ̀ ọ̀dọ̀ àsìkà ọ̀dọ̀ ọ̀dọ̀ máa lọ káńsù lọ ìjọ ní orí àrùkóòzì sáwọ̀ wọn yóò wí ní màlẹ́kọ̀ yóò wí náà ṣe tán àtọ́gbà ṣe tánù ó bá ọjọ́ fún màláìkà ìjọ ní ọmọ náà àwàhà àwàhà Mtume sallallahu alaihi wasallam anatupa inaska anaka yaambe yaha yaman hakene de malaika wasita ndado lele Mtume ni malaika ni hadithi no kai de malaika no na ndo ku kwesero odo no na ni poru di yoni dani koha awa ina walan malaika no ndo kapiete tere ọyìn náà wọlá dá ní màláìka náà ní kaka ní ọtí ẹwọn àmọ nìgbà awúlánì àti ìta náà yà ánú kaka ọyìn ọyìn kàníọ ọmọ ká ọrùn ìjà àrà àti ìta ńdọrẹ ní bàbá lọkà ìyá abdullah iftah bishar ẹwọ ní yóò mú yọ náà ẹ ha ọ̀nà náà wọn wà bẹ nìmá nẹ náà náà ilé nu lílo gidi àwọn pẹ̀lú wà kàná máa ọwọ́ dá mọ́ ọ àwọn ọmọ wájú ni ó ilé wọn yìí ọta wala raka wala si wala si leya shirika wala si ni hawa ẹtẹ wala si oku náà ẹni náà àgbàlá ìkọ̀ yẹ káyọ̀ káyọ̀ yá dọ̀lọ̀ ìfẹ́ ni báyìí ẹwọ́n ní òmùrí ọ̀nà náà ní sí ẹ̀háwẹ̀ zina ìrẹnu ẹ̀lẹ́nà ọtí náà dunyima do ama asikaari asikaari no tumuri kame do amɛ do yɔnu na ma wɔla do na ma wɔla do kuna fila wala na wɛ tɛ ama asikaari no naani yaa mɛ nini a b'a si a b'a ka ne sasa mi dɔw la kɔnɔ n'a ka wa á hùn ní bẹ́ẹ̀ dáhùn ní ni ọmọ ẹ̀hán ní ní dáìka yìí akọ́bẹ̀ bá kẹ́lẹ̀ ọwà kúrán wà wá dúgbò náà ẹ́ wẹ́sùkọ́ àwọn èrè mísùkọ́ lọ́nà òyìn ẹni rà hó ẹ̀nọ́sọ̀ nílé là duya yo akoda onini itakola kena o kanini dauni yai ko pa onini ke ya ya abono ro ra pa uno nyene ene la tawo kanni nam umu na wo haini o abele ko noi wa kuntum inna al-mauta haqqun wa lam tasta'idu lah wa la kanini kai rusu ko kama kauni kai kulu nafsin za'iqatul maut abuwe bembem ọba adusu rẹ ni ama iwe ti nye ni e ni ayi naa bẹrẹ ní esu ẹni esu wúri hẹ ọni yà awo ọni yà awo k'akoso n'osu akoso n'osu akoso n'osu akoso n'osu ọmọ yà ayi ọkọ na ni n'osu. àìkúrútọ̀ ọ̀nyáǹkà lọ́sù ọba ya ka ọba ya yi ụka kọ aka ilá ilá ha ilọ̀lọ̀ dọ́sílẹ̀ ha rẹ̀tẹ́ ọ̀rẹ́ mẹ́kún tó mú sọ̀rọ̀ lọ́wọ́ àrí ilẹ̀ sẹ́lẹ̀ máa fi báyìí káyìí máa ń kọ́lá máa ń kẹ́nà àìrọ̀ kàlámi ilá ilá ha ilọ̀lọ̀ dákọ̀lẹ̀ jẹ́nà ọwọ́ nílẹ̀ yọ̀ ọdí rẹ̀ máa nọ́ ilá ilá ha ilọ̀lọ̀ àwọn jẹ́nà وقلت من الموت حق ولم تستعدوا له وكانوا سنيني أما ويتني مجونني àlùsí wọn ló mọ ní kàyé ẹ ti yẹ tẹ àbàgbò àfikiri yòlùyòlù yàrá nù yàrá àmà ẹgẹ bí a fi pèpè kàyé àtẹni kàyé wọn náà gbẹrọ wọlé yìí yìí èyí yàrá bí a yẹ ní kàkà ní ọ̀yẹ́fìlẹ̀ yàrá ń ba ọ̀nìyàwó yìí abayi wọn ahyɛ na ɛhɛbi kukyire bi aboɔ ɛma adi doɔ yɛ ara hyɛ ɔdara wa gyin ɛn eh? abɛsɛ nipa naa yɛ bɛhɛ ne tɛ ne tɛn no na bana bɛhɛ ɛne hu na bana bɛhɛ ɛna mɛ yɛn ho di pe yɛn ho yi ko mo yi ɛn afɔra ɛwɔ la ɛn e kata no kala kuro de do mo yi ɔwɔ yaka ne esi rɛ ma ne ni rɛ àdúgbò náà wọ́n àmì ẹni central mosque ṣe náà dáa káyé àgún káyé àwọ̀wà ó bá máa lé sọ mẹ́kẹ̀rẹ́ dáa àwọ̀wà láyé ní hàn ní. ẹ́ a máa ṣe ìdáka àwọn ọ̀rọ̀ àmàdúgbò àkùpẹ̀ tá a náà káyé àmẹ̀mẹ́ onímọ̀ náà àwọ̀wà ẹ̀yìn ìdúgbòlẹ̀ ń dè àwọ̀wà dáwọ̀ kọ́ náà wá dúró náà dáadáa kọ́rẹ́ mẹ́ jẹ́ńkọ́tà ọ̀hán náà dáa kàlẹ́ màdúgbò àwọn dẹ́rẹ́ dùnlé ẹ olúwa bó wà náírà ọ̀pọ̀ sọ̀rọ̀ àwọn ìjẹ́ náà sọ̀pà náà ẹ̀lẹ́rẹ́ sọ̀pà náà jàgẹ̀dẹ́ ẹ̀sìlẹ̀ ìlàmẹ́ ẹ̀dẹ́ ẹ̀sìlẹ̀ ìlàmẹ́ yẹ́ mẹ́ ọmọ orí nìkan mẹ́ yẹ́ mẹ́ ọtọ́ mọ́ orí nìkan mẹ́ wọ́n mọ́ ọmọ orí yóò tú òyìn náà ní kòkòsà àwọn báwọn kòsà àwọn nàní tẹ́lẹ̀ wà náà kó mẹ́ka yìí afárẹ̀ wọ̀la àbá náà wọ̀la àwọn yọ̀nà ẹ̀yà rẹ̀ màdúrà kàtà wọ̀la ní sẹ́ńtà mọ́ọ̀sì lẹ́nu.

wee ọ̀rọ̀ ayé kọ́ di dị tí lẹ́nu da dị ma kúrò ma dị ma ha tahajud dị ma kú kíyàmù lẹ́yìn dị ma bàwẹ̀ dị ma mi sọ́dàpà di ma àdúgbò àmàfin mẹ́ta wéèrè tí lọ́dún oge wọn náà so wéèrè ọ̀rọ̀ ayé kọ́ dị ẹ̀ma ma di mi ma di ma ma ọsọ. ومن من ويدك وقلتم إن الجنة حق ولم تعملوا لها وكان لكان الجنة وعدون لكي آن الجنة أما واوا مقروج الجنة ننامني يا واوا مقروج الجنة إن تانونان أواوا مقرريرا أقرريرا أقرريرا أقرريرا أقرريرا يا هنا dùgbò gbòmòrì ọ̀nà àyè ti bèé kẹtẹ ìjẹ́bú ẹ̀ náà náà gbọ́n lẹ́yìn rẹ̀ máa ń tẹ̀yà náà àmọ́ wẹ́ẹ̀dì ọlọ́run láàyè o eku ọlọ́run yẹn ní sílẹ̀ yẹn tẹ̀tẹ̀rẹ̀ ìkọ̀lẹ́ ní yẹn sílẹ̀ yẹn ku ní sílẹ̀ yẹn náà dánéku wọ́n làm ṣèlè àbúkéku wọn náà sí ṣọ́ọ̀ṣì ní yóò mọ̀lì yìí káyì òdòmẹ́sù ọ̀hà màvẹ́nù náà ní bàbá ọdọ pọ́ọ̀lù kí sójú tẹ̀ náà rèé náà bàbá ọwọ́ ọdẹ yà á sí wẹ́wọ̀n nù dẹ́ ẹ̀rọ rẹ̀ kàyè ẹ̀kúrọ̀ nyẹ́ ńlọ́rọ́ ni wàá máa ń yẹn wà yìí sẹ́nu náà ni nàgẹ́rọ̀ mòrì yìí wàá ṣírìkì nàgẹ́rọ̀ mòrì yìí ọmọ ní màá jẹ́ ìwé ìwò ìbá kí yá àjọ ká yẹn jẹ́ nà yẹ́ wà kókóró yọ láì kó kọ́rẹ́rẹ́ ra kọ́rẹ́rẹ́ ra èyí ló báyìí wọ́kùnkùn mi nà náà hàkùn wọ́lẹ̀ ń tàhùrẹ́bù mi hà ọ̀rẹ́ mọ́nà yìí ló kàá nínú anyiran yawa gbe iro no nan we gbe iro no nan ni o ko le ira ohunu ba no wa nani ukoro yi ukoro kiri ukoro na shori wo ra ho ni so sa da so ba ire kono ni o me ma wal janna o me ma wal janna du ni re so sa eh du na ire so wẹ́n wà já mọ̀ wòlé sọ́tún wòlé kọ̀wọ́ náà sallallahu alayhi wa sallam ọba ní àwọn ẹ̀yẹ́nà ọ̀yẹ́nà ni ó ọlọ́nà àtúgbà ní kẹta ẹni ẹni dọ́bà nù dóòhè kó mọ́lí nà kérò mọ́lí yìí ẹ̀gà ònyàrá ẹ̀wọ̀rẹ̀ ẹ̀wọ̀rẹ̀ ẹ̀káwà náà yìí ní kúta wèé ló ka ẹ̀rọ rẹ̀ kọ́wọ́ sáwọn náà kẹ̀kẹ́ àìkánọ́bà wọ́ mẹ́ ọ̀nọ́bà wọn àìkánọ́bà wọ́ mẹ́ ọ̀bà wo ọ̀nọ́bà wọ́ mẹ́ ọ̀bà wọn ni ọ̀nọ́wà mẹ́ ọ̀bà wọn ni anyị na-enye ndị aka anaghị akọnọ n'ọrụ a n'ọrụ n'onye na-amị isi kọta anyị ọ sị kọta anyị wee obere ka anyị ọnụ ọhịa ka omori ihe etere abụghị ka omori agwụwa ọgwụwa ọka ka a ọzọ m na ya jee dị ịsa ka na wuru omori tinye ọ omori omori ịgọba ọdị omori yi ha akuka na ye akomori kɔ k'a kɔba no ɛdɛ yɛ akomori kɔ akomori yɛ ka kɔba ɔdɔba s'a kɔba do adɔ nini s'a kɔba woyi le biletiri yɔ s'a kɔba woyi le biletiri yɔ oyi kɛrɛsu yi yɔ duwa he komori yi duwa sɔba o ta kebe komori yi ìjọba wa kɔ adé mori yi kaka he yi ama ebile n'omori kawa mi yɔ ebile tɛrɛ ana kawa si bere oze si àwọn ọmọ ọdún ìpìlẹ̀ tí wọ́n máa kàn ti bẹ́rẹ̀ ṣe òde lé ti bẹ́rẹ̀ òde wọ́n lè ti bẹ́rẹ̀ òde ìdè rírí ìrà àwọn wọ́n fọ́ntùn mọ̀tàkùn wọ́n lè ta ya bíhìn wọ́n èèyàn kú nìyí yìí kúta ẹ̀yẹ ɛn ɛwọn náà tẹtẹ dó na jọjú ìgbà wọn dó o náà jọjú ìgbà wọn wẹ́ẹ́rì wẹ́ẹ́ yẹ ẹni tuntun dà tẹ̀ ẹ̀ like you ìrẹsọ́ọ̀dà yà kí ìrẹsọ́ọ̀dà ya yà ọ̀yẹ́sọ́ọ̀dà yọ ní ihu ní òsè dùwẹ̀ ìrẹsọ́ kọ́là àmà àbújúlọ́lọ́ náà ọ̀nà náà ọ̀nà náà na ẹni eji ntị na ebiri ada nọ ka ya ada na woku ee enye na eri deni ya na ndowu ee na ihe abụ ọnụ babe wee yiri kisiri ka ọ dị anyị wa anyị lọ dụkwa ahịa chụkwa n'ụzọ ọtụwa ahịa ọ ẹtụkọ ọnụ babe orikina aka anyị orikina nọ kazaba sɛ tukure tu dɛ na so orikina nọ na ɛkɔnyɛ nɛɛnɛ anɛ chụkwa ọda wee lukọ na shetan ka anyị ri na-aga enu wee isi na nwatakịrị ilete biro na nanị dẹsẹ sọọyọ onye na ọrọ na dẹsẹ sọọyọ na ya adị nwere ike eto nọ na okenye ọ ọ bụ ndị na wedu anyị ka na dị na ka anyị ọ mọ e, na ka ma ọka ya eme nnukwu

di ibrahim ibn adham to man dire no na do man gari ka hetai wan kai o ma na ma besa ni ni ni ene hu no so ni ai ma na ma ene to no na ene hu na ene hu ne huna na ai ma na ma ban ene ta no na o gori ne ma wadu ai o gori ne ma wadu ai gufranaka ya rabbana umuna mu jilini So, tọ́ ẹ̀dánaka ilá àmàhẹ̀kẹ̀ yá rẹ̀ bọ́ọ̀dà yá rẹ̀ sísà bí erika yá àjì ẹ̀dánaka nẹ́ẹ̀mẹ̀ bí erika yá àjù wáyé ènìyàn ẹ́ bí erika yá àjù wáyé yá tó mórí ìbò kó mórí òṣù lè fi ìsọ́nà mẹ́ka tó mórí wájú ayọ̀ ìsọ́nà mẹ́ka tó mórí wájú ọ̀sá ọ̀dìkà yìí ọlọ́ọ̀dì pẹ̀lú mórí yìí ọmọ yìí dìbò yóò mórí kéré dáadé omori ne ɛ omori ne sika manyɛkɛ dáadé kɛlɛ omori ne sika lafi ɔba dáadé wɛɛ ne aduwa no baabɔ omori ayé o àwọn asiri kayi isinu omori yɛ ɔma ti wá duwɔ la anyɔ inuba o anyɔ inaha o da omori yɛ o omori yɛ awa duwa o rawal bukhari wa muslim. من حديث أنس رضي الله عنه الإمام بخاري والإمام مسلم أنا أدري أنا أنا بن مالك قال كاكاي أن النبي صلى الله عليه وسلم قال كنت مليو كاكاي يستجاب لأحدكم ما لم يعجل أمري أبا ودوا من نار ọka ko mori mani mem ana sibi kai e ohi kila ya rasulullah wa man istijal da o to mori ko to mori sebe ha no da ha o di pisa yo mori do to mori sallallahu alaihi wasallam do kai ana ko yo ka e, kai qad e. da'awtu wa qad da'awtu falam ara istajab li pe yesu to mura yo mori ma yo mori ma yo mori kai o yi sifa قد دعوت وقد دعوت olùkọ́ ló ra yóò mórí yọ pàìkà rẹ̀ rẹ̀ lóye kọ́ni yóò máa ní kàdó máa ní hẹ́yìn ó mórí báná àwọ̀jú ẹ̀ tó tó mórí tí máa fẹ́ tó tó mórí lọ́kà yìí kọ́ọ̀lá fa tó mórí sọ̀rọ̀ lọ́rọ̀ àlè òsẹ́lẹ̀m lọ́kì ọ̀rẹ́yọ̀ lọ́nà usima anayeka duniani usima enayeka usima elusi ho kai komuli ho wajuan eh ije inayeka komuli ho wajuan atoko wame wayadru dọrọ lo na wajuan ti da okume elani ho wado kai kala abadu okalme eh abadu okalme na kisa ma ko isa adị mee. anka abadu onye ọtọ bami aduwe no nto mori sallallahu alaihi wasallam ono ni na ina kuhi kene wa ya da wure ne wa ko da ma ba na wura e wa ka abadu wa ka wure awon ka abadu wa ta ni man wa o de ka wa ki bakara ajin do ka hey yo no ka wa ki suratul mulk do ka hey yo no ka ina duwe ila nuna nawa mai da ka duwa yin history muslima ma wani wani ce ina ka kawo e. mai a baduwa kawo mai otumu sallallahu alaihi wasallam bana fi pai kai dia O morihi dia hiyo morihi dia O oro wa antum muqinuna bil ijaba duwa no tina ndo raba tina ya kai ka o mori aba wa duwa wa bo yi ta ogo wa hiyo morihi wa hiyo duwaye yo waye tanko oraba ni na yawo kai aduwa mo muri abado ananya duwa no baba ono so na dipa ni mo ri ko mo ri yawo osiyo onto mo sallallahu alaihi wasallam asi pai hiru no mo ri si yo ene kai ọdọ náà náà ni ọmọ ẹbí bisá yọ mo ri ya ọmọ ẹyẹ dipa ni mo ri ọmọ ri awọ si yọ ankɔrɔ ti pe omori ko omori yi uje mo ni ankɔta ari anu omori yi aduwo na ntɔ mori kɔmɛ yɔ dɔn mɛ yɛrɛ ko mo silafi ayɔ de ebi kɔ mori dɔn ɔlɔ silafi ayɔ ɔyɛ sɔnu ti pa ni omori olonyana yi o ɔyɛ sɔnu ti pa ni omori yi omori ɔso wɔyɛ lɔnà do so dáa nyɛ nkata ana yà nyɛ àná ń kọ́kọ́ náà nàá ni ọmọ ọlọ́ta wúni sẹ́nà wà dípa ni ẹnà kò sí kó dànù domo lílo ṣáájú wọn náà ń dọ́ sí pẹ́ ń kọ́kọ́ náà nì kóòzì ọ̀rọ̀ àfúwà náà wà ẹ̀sùn ẹ́ alima ìpínlẹ̀ kí ya ẹ̀wọ̀n eh, ara ẹ̀wọ̀n ara ọ̀tá bórí àná ọ̀rọ̀ àfúwà bọ̀ ẹ̀sùn ọ̀rọ̀ àfúwà anáfọ̀ ọ̀hún kà ẹni ka yìí àdúrà náà bàá ni wọ́n bọ̀ ní wọ́n bẹ̀ tilẹ̀ yà ó ẹ̀rẹ́ ka yìí. ọ̀nà ọ̀ṣẹ́jú ọ̀nà náà ni ìhun iná ọ̀nà náà ni ààyàn nkata mùsíbà anájì ẹrù ìdẹ́nẹ̀kù lómòrìhì lọ́ṣẹ́jú ọ̀nà náà ni dọ́síye náà ẹ̀kù ìdẹ́nẹ̀kù dọ́sínà na wọ̀ dèwé ìrè ka ìmórí ọwọ́dùwà ọmọrí ọwọ́dùwà ìyẹn náà tún sọlọ́lá àlè ọmọ omori ọwọ yuwọ ọyí wọwọ wọdua wọbẹ ọyẹ duwọ nù amẹ wáyé omori ọnàwọ ọba wọdua yìí wàwẹrẹ mọ nọ dánù mẹ onye islam sika yìí yasi ma dua domori ọsẹ wọn inú mẹnẹwù kérékéré onomori yìí nani wọdua inú mẹnẹwù ọlọ́mọdé yìí nani wẹ́dù ọ̀rẹ́ yìí ọlọ́mọdé ọmọdé ina na nọ. ìkàyè asanya anazẹ ìkàyè ọjọ́ nuwọ́ asanya anazẹ ọjọ́ nuwọ́ dáńtọ́ lè bá dípísà le dáńtọ́ lè bá dípísà yomori rúru ọlọ́mọdé ramadan ọmọdé ina na nọ. ya komori awo komori osi tu ramadan ọmọ nani. bí ere na ya dípísà yomori ya dípísà pataki. أدوم صلى الله عليه وسلم إني رواية إمام الطبراني من حديث عبادة بن صامت رضي الله عنه أنه صلى الله عليه وسلم كان إذا أقبل رمضان يقول أبي أدوم صلى الله عليه وسلم رمضان هو من وين كان يقول دوتم يا كاكاي أتاكم رمضان شهر بركة رمضان هو وين توني نو أغوانا البركة wọn nyɛ alibarika okerekere wọn ayɛ kaka yi ɔmori yi ɔsire ka yi ɔmɔ wadu wa ɔnini ɔmori yi bɛni nkyɛn ba ahɛtɛ ɛni rɔmɔdan ɔyɛ lɛ mo nɔ dɔmori yi dɔnyɛ yi ni kooze ɔdan ɛnu hɔ rɔmɔdan ɔyɛ lɛ nɔ wɔyɛ sitɛji bufi yi dɔn a ayi sɔnna pa ni ɔmori kumuli ɔsoro. وينظروا فيه إلى تنافسكم في الخير أمري بنا ما كان يدي كان أمي ما منجي جنيني إنه هنا نطلب صلى الله عليه وسلم ذكي فعل الله من أنفسكم غيرا لكي واسدوا مريني أمي ما منجي جنيني نويلا لكي وامي صدقة مثلك رورو الصدقة نوعا ما إنه رمضان نوعا ما ẹ́ sie. ló sì ama ẹ́ ọdún wọn mẹ́nu ramadan nínú náà ni wúrọ̀ ihu ní ẹgbẹ́ bá ní ẹgbẹ́ ebe ìta ẹgbẹ́ ẹ̀ ti anásí bílíọ̀nù sadaka. ní na lọ́sílẹ̀ ìdánilẹ̀ dọọ sí yọ àwọn ọmọ tí ìrìnà láàkà ọ̀rẹ́ anyị gosi. ịsa naanị ihu

ẹ̀yà àbàrà ọ̀hún dẹ́ ẹ̀rọ máa ní jẹ́ olùdómori yìí akamu hakimi domori ebe kàrẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ̀ wá. mílíọ̀nù kẹyà mi sẹ́dàkà ẹ̀họ́ kan náà mórí ọ̀ mẹ́ẹ̀ọ́ sí mi sẹ́dàkà inú wọn náà kúta hajjud kalkuraani ruru lóra kẹ́ẹ̀tẹ̀ rasu hei wàá kà kẹ́ẹ̀tẹ̀ rẹ̀ kọ́ni wàá ní tosi tẹ́ẹ̀bẹ̀rẹ̀ àbọ̀dọ̀ yẹn náà ṣe yọ wọ́n dẹ́kẹ́ ní ẹ̀ka yìí súrọ̀ pẹ̀lú bákọ́rọ́ ó yàn ká bọ́ọ̀rọ̀ tí ramadan lè tẹ́tẹ́ kò nyẹ́ra tó o òun náà náà ẹ̀ka yìí ọ̀kan kọ́ ni mẹ́rin ọ̀kan kọ́ ló ń jẹ́ ọ̀dọ̀ ẹ̀ka yìí wọ́n ń yan sápúnà náà pàrọ̀ wọn. lẹ́kìyà mi zikir yàrá mi sìkfà inu wono naani di abdi bisa yo mori wuru awudu tumu sallallahu alaihi wasallam okaye e asu jo mori ime memene didi inu ila tumu sallallahu alaihi wasallam dokaye fa inna shakiyya man hurma fihi rahmatullah azza wa jalla on le swahini on le swahini on no wala kakaye ayan ko mori anawuro kutuo ini ramadan o rilicho ashakij man hurima man hurima rahmatallah ọni lọ sọyìn mọ ọlọrun náà nínú ọdún mẹrin mi tu ba ini ramadan dáàbí ilẹ̀ méjì yìí ọdún mẹrin ma ti fi sáyé ọmọ ini ramadan dáàbí méjì yọ ilẹ̀ ni ọdún mẹrin ma ti dẹ̀yìn tọ̀ ọdún náà yà kẹta òyọ dáàbí méjì wẹ̀ yí wà mí ilẹ̀ ni inú ramadan ashakij man hurima rahmatulah azawajal ọni rẹ sọyìn ni ọ̀nà ọ̀nà ẹ̀ka yìí ó mórí yìí ọ̀rẹ́ bá jẹ́ ibi ẹni wọ ramadan tuntun sallallahu alayhi wa sallam ló máa ń tilẹ̀ náà lọ́ti pa yìí ní adẹ́dẹ́ wọn náà bí sẹ́yìn ìdílé kùdùrí yẹn náà sallallahu alayhi wa sallam kọ́ọ̀lì tuntun sallallahu alayhi wa sallam ọ̀ ti pa ẹ̀ka yìí. إن لكل مسلم وإن لكل مسلم في كل يوم وليلة da'watan mustajaba anyi okomorihi omori yɔ maka tete ya boko mori to kunyana tɔɔbu tira hɔ ni ni wura ma taa nɔnɔ na ka ye anyi sɔ ti pali omori to n'omori ɔsi o bɔbɔ ni yɛrɛ kɛ ya di pe omori nu ɛn yɛrɛ kɛ ya di pe omori kumɔnɔ naani omori ɔsi de ye pataki bebe ɔsi wɛduwa waa nare nu jibisa ye omori yi edumɛ yɛn dibisa yɛ ɔmɔri yi agadi awo kɔɛtɛ masururi awo kɔnu da kutara awi rɛga fɔ ɛn eh? dipe dipe yɛ ɔmɔri yi gbɔmɔ azizete yɛ ɔmɔri yi jɔlɛ kɔ ɔmɔri yi na sáwọn tó mórí òtí ní ha o ló mórí òtí ní dẹni pẹ́ ọ ọmọ náà ní ọmọ orí ọwájú pàtàkì inú mọ̀ràn dáhùn nínú umusɔnɔ bɛ yi dɛ wadu a ɔna bɛ ɔri yɛ osi bɛ kɛtɛ ɔtumu sɔlɔlɔhu alayhi wa sallam ɔri yɛ osi bɛ kɛtɛ ne ka wa di pe yɛ omori hi ɛtɛtɛ rɛ di pe yɛ omori kuru ma lɔ wa kuru omori hi wa kuru omori pataki omori wa kuru omori wa kɔnɛ na akɔrɔ ilayi mi hapilil wari omori wa gori

أقول قول هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب نستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته